pẹ̀lẹ́. kí ló ṣe é. kí ló ṣe é náà fẹ. Oh, by the way báwo lè wọ bíbá yẹn kí ló ń wá. báwo ṣe lè bàbá wo ṣe bẹ́nu géètì náà ni máa gbà wọnú hall yín láti wá báyìí náà. ó ìwọ bọ̀bọ̀ yìí mo fi ọlọ́ọ̀bá bẹ̀ dẹ̀yìn ẹ̀yìn mi mo ti sọ fún èmi àti òsínú stuff kan náà we are not of the same calibre a lè fẹ́ra wa kí lè tó ń fún mi problem náà. ṣé o rí one thing tí fẹ́ kó understand lẹ́nu ni pé ṣùgbọ́n láìkẹ́ gan-an mo dẹ̀ wò pé irú arẹwà báyìí ò lè wà ní around ibi tá a wà ń gbé káwa máa lè tọ́jú ẹ̀ owó wà lẹ̀ o ẹ̀rọ dẹ̀ wà lẹ̀ dúkìá wà lẹ̀ mo tún bá lè fara balẹ̀ mo kọ́sọ́ mọ̀ pé èèyàn address ìsìn ẹ̀yìn ọkàn mi yẹn ẹ máa ń go through a lot of wahala kí ó tó di pé ẹ di star mo dẹ̀ dídá kíró èyí wà kí wàhálà pọ̀jù lórí ẹ̀ ibi táwa rẹ̀ wà so um, ó máa ń wọ̀ mí tó bá lè aláwọ̀ mi láti máa tọ́jú ẹ̀ let me ask you a question for how long have you been here so o ti ń wo mi bí mo ń change látàrọ àbí. àìláì gbà tí mi ò kí n ṣe ọmọ àgọ́ bá mo ṣe máa júwèé ẹnu tó change. shut up jọ. àmọ́ báyìí ni mo ṣe máa ṣe nǹkan mi kò lè yí padà láyé láyé. tell me something why nítòótọ́ gbogbo nǹkan tó ń sọ yìí kò sí ìtí òye mi ń bẹ̀ tí má ní mi understand it fully then mo ṣàbùsí ẹni but come to think of it agent ló jẹ́ lórí àwọn ọmọdé wọ́kọ́ lọ́lọ́run náà wọ́n ti wá lé ayé tiwọn nú and whatever must have happened in the past wọ́n they were never a part of it and there is no point láti punish them for the crime they never committed kí ló ṣe ah ọmọ gbé jẹgbẹ tí sẹgbẹ jàre ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ogún ọdún ọgbọ̀n oṣù ó yan ìpín tiẹ̀ wọ́n yan tiwọn ni má fi past ẹ bá future wọn jẹ́. àdúdúdú bàmbàdù bambadu bambadu adum so long. Yeah. I believe the Lord is light. I've ever told you guys I don't want to hear music in this house. Your case is like that of the proverbial God. So what will Jacka and Mommy borrow him lẹ́nu àbí? No, Mommy. You look at them out. They are one of the best voices that we have in the choir. Warning of all things. Please. Wúyẹ́ wúyẹ́ màdé o ọba kò ì mọ̀ ẹ pè é lọ́ba o ẹ bá mi pè é lọ́ba o. a kì í wáyé ká máa lárùn kọ ìjà gbọ́rọ̀ lárùn bàbá. ológbòdo ẹ̀sà bí ara òde ò gbólúkẹ́yán bíi lólú ọmọ oníkẹ́yìn gẹ́dẹ́. I'm looking for a way to snake you into the state troop. You think that would work? There's no harm in trying. Ajá àwọn ṣá ajá àmì ajá ahọ̀ ọ̀ ẹ́ẹ́ lajá ọ̀tá mi. wàyà mo ti pòyì sílò sílò kí lè rí ìyàwó mo ti pòyì sílò sílò kí lè rí ọkọ wàyà. ọ̀jẹ̀ kan torí mo ṣe kọrin yẹn bá wà lọ jáde. Since I was born, and now I am getting old, I have never seen the Lord. What have you seen him? No, no, no, no. Since I was born, I have never seen the Lord eh. change You sound like winners all the time. I love when competition comes, so I want ní tie. Yes, someone can come one of our parents wá so that we can win. Triumph. Now! Agent ló jẹ́ lórí and there is no point láti punish them for the crime they never committed. ó lè fi mí lẹ̀ pẹ̀lú life mi. but for how long ló máa wallow in self pity. ẹ eh, o oh, yes ma kò dé wa lóyún o and i love her. èmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ló lọ́ọ̀bù ọmọ sọ́mọ́ni. no dey Ooh, we know, we know, we know hey, that we can win. Ama sherere I want, I want.